Suna ànábì ọlọ́rọ̀ ó wá ṣe àlàyé àkọ́kọ́ ìyẹn olè ó ṣe àlàyé rẹ̀ fún wa wakọyadatihu bisaariki bisaariki lẹ́ni yẹ́sìrìkù rúbù àdínà súnà ọlọ́rọ̀ òun fi ìjánu sí i pé olè tó bá jí ohun tó wọ ìlàrin dínárù ni o olè tó bá jí ohun tó wọ ìlàrin dínárù ni o. Eh? èyí tó bá jí ní tí ò tó ìlàrin dínárù ẹ ní gé ọwọ́ rẹ o bàbá wọn bàbá sángílítì ẹ ní gé ọwọ́ rẹ o. ìntọ́ gbọ́dọ̀ jí ọ gbọ́dọ̀ wọ ìlàrin dínárù tá a bá mọ iye dínárù kan tó bí two thousand fún àpẹẹrẹ bí àpẹẹrẹ agasi pé lè yẹn gbọ́dọ̀ jí minimum of five hundred naira kí wọ́n tó lè gé ọwọ́ rẹ̀ àmọ́ ìjọ ọgbọ́ ntí olè lè jí tó kéré jù sókè kí wọ́n tó lè gé ọwọ́ rẹ̀ ọwọ́ pé ẹ gé ọwọ́ olè lọ́gbọ́nú Qur'an ọwọ́ á sọ pé òní ṣe súnà alábòsí ni ọ. súnà ọ̀rọ̀ ọ̀rọ̀ lànàbì sọ báwo ló ṣe sọ ànàbì ní látúkútọ́ òyàdù sáríkì ìlàfi rúbù ìdínárín fàṣọ ìdá wọn ò ní gé ọwọ́ olè àyàfi níbi tó bá jẹ́ ìlàrin dínárù fàṣọ ìdá sókè wọn ò ní gé owó olè tó bá jí nǹkan àyàfi nínú tó bá jẹ́ ìlàrin dínárù sókè kùránì mú wá mútìlákọ̀nù ó mú wá láìsọ kí ni òdiwọ̀n tó máa jí. àdíyèsí wá ṣe kí ni ọ ní nínú kí gbogbo olè lẹ́mọ̀gọ́wọ́ rẹ o kí gbogbo olè ntí ó jì ọ gbọ́dọ̀ wọ ìlànà dínárù foreign exchange wa tá àmọ́ bí ti ń lọ ni àbá sọ pé èyí báyìí ni òdiwọ̀n dínárù ní owó nàìjíríà àbárẹ̀ tó mọ̀ ẹyọ kan. two thousand five hundred lẹ́nu gbé wọn ní láti àgbé ìdí ọ̀rọ̀ two thousand five hundred ẹ máa gbọ́ dínárù kan àbí dínárù mẹ́rin ni ẹ̀yin sọ wọ́n kọ́ta dínárù kí ni kò nàìjíríà two thousand five hundred sẹ́ni bá ní sè so around the range yẹn náà ló wà pé láàrin two five six three thousand naira ntí súnà ń sọ nìyẹn pé kì í ṣe gbogbo olè láàgì ọwọ́ rẹ̀ so ẹni tó bá mú ten naira fàpẹrẹ ní ìsìn sóògì ọwọ́ rẹ̀ ẹni tó mú suit five naira sóògì ọwọ́ rẹ̀ bàbá ọ sọ pé ọlọ́run ní wàsáárì kú wàsáárì kọ fákítọ̀ wáídíyàwó mà ṣe ń tó wínú wọ́n gé ọwọ́ tiẹ̀ náà ni torí pé ọ̀ràn tí ó ń tì í dá ó kéré sí ọ̀ràn tí wọ́n dá ọwọ́ tí ò yẹ kó o gé lo gé. ẹ̀sìn lẹ́ni báwọn kàmá bayyanati al-akhar bi fi'lihi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣe ànábì tún ṣe ṣe àlàyé ìkejì èwo nìkejì ń bẹ ibo ibo ni wọ́n máa gé nínú ọwọ́ ìṣe ànábì aw fi'li àṣìábì tàbí ìṣe àwọn sàhábà rẹ̀ wà ìkìrọ́ọ̀rì àti ìfọwọ́sí rẹ̀ ló ṣe àlàyé ibo ni wọ́n á gé fa innahum kanu yaqta'una yadda sáríkì min indil mafsal àwọn sọ̀hábà tí wọ́n fẹ́ gé ọwọ́ olè ọrùn ọwọ́ ni wọ́n ti gé ń bí ọrùn ọwọ́ ni o kama huwa marufun fi kutubil hadis gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ tá a mọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tírà hadisi ọrùn ọwọ́ ni wọ́n á gé o kèjèké wọ́n gé igun ọ̀dànù àbí wọ́n gé gbogbo apá dànù o ọrùn ọwọ́ pam káfù káfù Allahu Akbar ọlọ́run mọ̀ pé káfù ń bẹ nù lárúbáwá the word káfù tí ṣe pam ok ọlọ́run mọ̀ pé ń bẹ nínú èdè lárúbáwá ṣùgbọ́n ọlọ́run ò wá lò ọlọ́run wa lò yá dùn ṣe bí ìkùkù ṣàlàyé ẹ̀ fún yín látòrí àwọn òjíṣẹ́ mi abẹ́rẹ́ báwọn wọ́n wá ní ká má lo súnà oníwèé sáfà súnà àfún jìbìtì ni ọ́nù tó àbá ti jẹ́ àfà súnà ó ń jìbìtì ni ọ́. ẹgẹ nsáré ka nàmbà tù yìí wà kọ́ luhu tààlà fìlíyà di alimadukuro fi ayati tayammum àti ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nípa ọwọ́ tí wọ́n dárúkọ nínú ayatáyà mọ́mù ayatáyà mọ́mù ọlọ́run ní famusa wo bí wùjú ìkún wa àìdí ikùn mìíràn wa àìdí yakùn wa àìdí yakùn mìíràn ẹ fi ọwọ́ pa ojú yín àti ọwọ́ yín ńgbọ́ lọ́wọ́ ní ká fi omi eh, ká fi ká fi ọwọ́ wa tá a fi kanlẹ̀ ká fi pa ojú wa àti ọwọ́ wa tọ́ba ló ṣe súnà ntọ́kù ní bótọ́ wa ti fẹ́ sálù sítáyà àmọ́mù ọ bọ́ sọ́ọ́lẹ̀ torí pé ọ fọwọ́ padé gbogbo ọwọ́ ẹ̀ náà nì ọ fọwọ́ padé bí báyìí àmọ́ ò ṣe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àárí ọkọ̀ ò ṣe bẹ́ẹ̀ rí ọkàn ń pariwo pé èsì alùsùnà ni èsì alùsùnà ni bí sùnà ṣe ní kásálùwàlà kásítáyà mọ́mù ló ṣe máa ṣe kí wàá lọ́wọ́ jẹ́ ìbànújẹ́ fún ọ láti pèrè ní alùsùnà tí ìbágasí pé ẹ̀bọ́n ń rẹ̀. suratu nisa aya forty three suratu limaida aya lẹ́kẹfà lọ́lọ́run ti sọ̀rọ̀ táyà mọ́mú bẹ́ẹ̀ báyẹn báyà náà ti há asunna súnà lọ́wọ́ ṣàlàyé ẹ̀ fún wa bí anaha alikafu, pé káfù náà tún ni o ọwọ́ ìná ni ọdọ́rùn ọwọ́ o nítorí ànábì sọ pé àtàyàmùmù dọ́rìbátún lèlè wájíhí wọlékàfáìlì ànábì ní táyà mọ́ mú o ìfọwọ́lulẹ̀ kan ni o láti fi pa ojú àti láti fi pa ẹ̀yìn ọwọ́ rẹ báyìí ọmọ parí o ẹ̀yìn báyìí ni ó ti parí ó ti fọwọ́ lulẹ̀ ọ̀rẹ́dì ó ti ṣe báyìí o ti gbọ́n nù kó ń bẹ́ẹ̀ ó ti fọwọ́ pa náà nù mọ́ ojú rẹ àti ẹ̀yìn ọwọ́ rẹ báyìí bàbá parí o máa ń sára o ẹ wo bó sì rọrùn tó kí ló sọ ní rọrùn sunna agasi pé tán bá rọrùn. súnà lọ́jọ́ rọrùn o kèsè kùránì o kèsè kùránì o tọ́ ọ bá tẹ̀lé kùránì láì lo súnà ẹ̀sìn yóò lé mọ́ ọ ni o yóò lé mọ́ ọ wọn náà ṣe bí ìsàbẹ̀ kan tó fẹ́ ṣe táyà mọ́mù táyà mọ́mù gánnábà tọ́bọ́ tọ́bọ́ rà á lẹ̀ tọ́bọ́ sínú yèpẹ̀ tí ń yíra mọ́lẹ̀ láì ṣe wúrẹ́ láì ṣajá súnà ló jẹ́ ká mọ̀ pé táyà mọ́mú jẹ́nẹ́bà gan-an àti táyà mọ́mú àlùwàlá nìkan bákan náà ni inú súnà nẹ́bì láti mọ̀. Ahmad àti Bukhari àti Muslimu ni wọ́n jọ gba hadisi wa wagairuhum min hadithi Ammar bunu Yasir àtẹlómi nínú hadisi Ammar ọmọ Yasir. ẹ jẹ́ tó ka nàmbà tírì nínú ẹ̀rí tó fi nínú ẹ̀rí tí wàá fi mọ̀ wípé súnà kò sí búyẹ̀ fún ọ láti gbọ́ ìsìláàmù yìí láti rí ìsìláàmù ṣe olùsúnà ni o gbọ́dọ̀ jẹ́ àfa súnà ni ọlọ́run sọ pé alẹ́dínà àmánù àwọn tí wọ́n gbàgbọ́ wàlámúyálébìsú yìí máa ń nà ń bè dúlúmínú tí wọn wà á daṣọ àbòsíbora ọláhìkà láhùmọlẹ àmùnù àwọn ní ìfọ̀kànbalẹ̀ wà fún wàhùn mùtàdùn àwọn sì ní olùmọ̀nà àwọn tí wọn gbàgbọ́ wàlám tẹlifíṣù yìí máa nà hùn bẹsùlùmí wọn wà á daṣọ àbòsíbora ẹ dákun nínú wa mọ́ṣáláṣí pẹ̀lú ọlọ́run kó tó dáhùn béèrè yìí o ta ni kì í ṣàbòsí. Si kó nawọ́ ta ni kì í ṣe àbòsí tó ní à òun tòun o òun ìṣàbòsí nawọ́ rẹ àwọn tí ó gé ti gbàǹkalẹ̀. فقد فهم أصحاب النبي صلى الله عليه وسلم قوله بظلم على عمومه àwọn sọ̀hábà wọ́n gbọ́ kẹ́límà zulimu àbòsí wọ́n gbọ́ yé àlá òmùmíhì on general àbòsí pé a wàhálà ti dé o ọlọ́run ní ẹni tó gbàgbọ́ tí ò sì ṣalábòsí nìkan ni ó ní ìfọkànbalẹ̀ wàhálà dé ní máa ń wora wọn tá a wá ní kò lábòsí tiẹ̀ lọ́wọ́ bó o ṣe sọ̀rẹ̀ o ṣe sí kọ́sítọ́mà. bó o ṣe sí kọ́sítọ́mà ó ṣe síyàwó bó o ṣe síyàwó ó ṣe sọ́mọ ta ni kò ní àbòsí kan lọ́wọ́ a kẹ́límà àbòsí àlá umumihi on general meaning yashmal kula zulumin walaukana sogiro ó kó gbogbo tí ń jẹ́ àbòsí sínú kódà kó jẹ́ kékeré báyìí. àbòsí is àbòsí wàlídàálíkà istẹ́ṣkàlù àlẹ́ àyà báyìí ni àyà ẹ̀sìn ti wàhálà sí wọn lọ́rùn o pé wàhálà dé so a kàn ń kírun dànù báyìí ni a kàn ń gbàwẹ̀ dànù báyìí ni in as much tá a lè là kóńbi àbòsí ẹ wò ó náà ṣe wọ̀ fún wa mọ́nu o wàhálà dé ní a lọ bójì sí ọlọ́run sallallahu alayhi wa sallam fàkọ́ọ̀lù ya Rasulullah wọ́n ní ìwò ògì sí ọlọ́run na lam yalbas imanahu bi zulmin èwo nínú wa ni kò ní àbòsí lara ewo ninu wa ni ko si aso àbòsí ninu aso re ah ànábì wa ní laysa bidhalika ko rí bẹ́ẹ̀ ṣe rò sí o ko rí bẹ́ẹ̀ o innama huwa ṣíríkù àbòsí ń bẹ̀ yẹn ẹbọ ló o. ẹbọ ṣíríkù ló dúró fún o kìí ṣe àbòsí pé òjẹ̀ kan mọ̀kan o ni wọ́n ń sọ ń yẹn o kìí ṣe àbòsí pé òtẹ̀ nìkan mọ́lẹ̀ ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn o kìí ṣe pé kìí ṣàbòsí pé òfin ọwọ́ ọlọ́gbẹ́ nìkan lójú ni wọ́n ń sọ ń bẹ̀ yẹn o àbòsí pé ọba ọlọ́run wá ẹgbẹ́ ó fi ẹnìkan ṣe akẹgbẹ́ ọlọ́run òun ni wọ́n sọ ń yẹn o. Ah, Allah tẹ́sí máa wò ìlà kọ́ọ̀lì Lukman anabi ní sẹ́ ẹ̀yin ọ̀gbọ́n tí Lukman sọ nínú alukurani ni pe iná ṣìríkà la zulumuna Pe pé dájúdájú ebo, biba aláwọ̀ wa àbòsí ńlá ni àkàràjàhu àṣekhàn Imam Bukhari àti Imam Muslim àtẹlómìn ló gbà wá ẹ̀yin ẹ wo bí anabi ṣe bó ṣe tán ìṣòro wa báwọn. ní tí wọ́n lérò pé gbogbo tiwa ti ta torí kò sẹni tí ọwọ́ ẹ̀ mọ́ kò sí ẹni náà tí ó sọ pé ọwọ́ òun mọ́ tán àwọn sàbá wa káyé òkè àníbi wa sọ fún wọn pé nóò zulimu tó jẹ ọnù àyà òun èròǹgbà ọlọ́run lórí rẹ̀ òun nìyẹn èròǹgbà ọlọ́run Asaa mọ èròǹgbà ọlọ́run lórí àyà àfi túrú ànábì ọlọ́wọ́ gbọ́ lárúbáwá ẹ̀ẹ́gbó lábáwá tó gbọ́ àdúlùmù ìtumọ̀ rẹ̀ ní àbòsí ọlọ́run sì ní ẹ̀ gbàgbọ́ tí ò ni ó wà lè naa náà paribi. parí fi lárúbáwá rẹ̀ tó lọ́ọ́ mọ́ wá fi tu fún wa káwá bóyá wọ̀ gẹ́gẹ́ tó ń tu gan bóyá wọ̀ gan ó mórí bọ́ nínú tó ń wà lọ gbọ́ lárúbáwá ọ̀wà nílùú àdísù jì sí ọlọ́run agasi pé a lè mọ èròǹgbà ọlọ́run lórí àyà àfi ká pé kí ni súnà wí ń pa rẹ̀ náà ntí súnà wí ń pa rẹ̀ ń ìgbà ẹni tó wá mọ èròǹgbà ọlọ́run agasi pé ànẹ́bì ló mọ èròǹgbà ọlọ́run lórí o. àní dàdísì o àà wọ́n fẹ́ ṣe iṣẹ́ àṣedànù nu o ọlọ́run ní jẹ́ ká ṣe iṣẹ́ àṣedànù a máa tẹ̀síwájú lẹ́yìn irun asri àti ìsinmi ráńpẹ́ insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.